ẹ káàmọ́ padà sórí ètò yìí ètò wa al eléyìí ni abala tó kẹ́yìn lórí ètò Al-Hikmat tá a pè ní ìmọ̀lóládìíní ọgbọ́n ògbé ẹ̀rọ ọlọ́run kan ló ṣe mẹ́sẹ̀gì ránṣẹ́ nígbà táwọn afáwa sọ̀rọ̀ ń pa káyókáyó níjọ ní tí wọ́n sọ pé àwọn ẹlòmíín ẹran iléyà wọn tán bá pa níjọ iléyà tán bá wọn tó akórí ẹ̀ pamọ́ wọn kẹsẹ̀ ẹ̀ pamọ́ ó dijọ́ káyókáyó kan tó jẹ́ ó tàn wá kọ́ wá pé àfà kí ni ń jẹ́ káyókáyó gan-an àti pé kí ni àǹfààní káyọ̀káyọ̀ yẹn gan-an tó fi dé tó fi di àsìkò tó tún lókìkí nínú Islam bàbá ẹ gbọ́ kí là ń pè ní káyọ̀káyọ̀ àtọ́jọ́ wo ni káyọ̀káyọ̀ yẹn máa ń wáyé nínú ọdún. Hmm, a'udhu billahi minash shaitani rajim bismillahir Rahman rahim wa bihi nasta'in adúpẹ́ fún ọlọ́run alhamdulilayi kí àti ìgẹ̀ ọlọ́run kó máa bá nàbà Muhammad sallallahu alayhi wa sallam kí n kọ́kọ́ gbé báyìí pé ìbéèrè pé kí ni jẹ́ káyókáyó kò sí ti ń jẹ́ káyókáyó hmm káyọ́káyọ́ èdè wa ni hmm. kò sì ní traces kankan ṣùgbọ́n ọjọ́ tí a lọ káyọ́káyọ́ mọ́ hmm. òun gan-an la bá wá béèrè pé kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kí ni pàtàkì ẹ̀ tí ń ṣe hmm. ọjọ́ aṣura tó yọ bá délẹ̀ haúsá tàbá ní káyọ́káyọ́ nísìnyí wọn mọ́ ti ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ délẹ̀ yíbò tí wọ́n náà practice àkáyọ́káyọ́ ìjọba ọ̀hún àmọ́ gbogbo yẹn ló máa ń tọ́ pè ní aṣura. so islam dẹ̀ ní universal religion ni universal religion ni tẹ́ bá ti wí nǹkan kan báyìí gbogbo tó bá ti wí táwọn mùsùlùmí yòókù bá ti gbọ́ yé ìsọkúsọ ló ń sọ Allahu Akbar very very clear masha allah so kò sí ti jẹ́ káyókáyó hmm. àmọ́ n tí a lọ káyókáyó mọ́ lọ́dọ̀ wa tó dábàá sọ pé káyókáyó n táwọn yẹn gbọ́ sí ni pé ẹ ṣáà declare surplus hmm. ẹ dáná ẹ so ẹrù ká gbogbo àwọn tó bá tiẹ̀ gbé lọ rí ẹ mọ̀ pé lásìkò gbà náà àwọn ọmọ kéèké gbọ́ káyó káyó mo yó mo yó mo yó alẹ́ òní ni àwa ò kọyán àwa ò kọkà pẹ̀lú ọbẹ̀ lásà bí wọ́n ti mọ kọ́ káàkiri tó mọ̀ jẹ tí mọ̀ mú nu ọjọ́ tí wọ́n declare surplus ní tó dùn àmọ́ ká mọ nǹkan tó ń pè ní aṣura gangan hmm. òun gan ni ó yẹ ká wò anabi hmm. muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní abi ureira wọ́n ló sọ pé anabi sọ pé abu ureira wọ́n ló sọ pé. عن النبي صلى الله عليه وسلم قال أفضل الصيام بعد شهر رمضان شهر الله الذي تدعونه المحرم wọn lánàá bí sọ pé èyí tó fi ń dáa jù láàwẹ̀ lẹ́yìn àwẹ̀ Ramadan tá a máa gbà ètò tún dáa lásìkò tó yẹ kéèyàn tó gbàwẹ̀ òun ni oṣù oṣù Ọlọ́run ni alladhi tad'unahu al-Muharram èyí tẹ̀yìn ń pè ní Muharram tí ẹ ń pè ní muharram muharram náà lórúkọ rẹ̀ àsìkò tó tún da kéèyàn gbààwẹ̀ nìyẹn wa afdalu salat badal farida badal farida ti qiyamul layl ètò tó fi ń dáa jù ipò èèyàn ó kírun lẹ́yìn wákàtí márààrún tọ́lọ́ ń ṣe lọ́rọ̀ yàn òun náà ni kéèyàn ó jí lóru kó tún kírun tọ́ eléyìí lànàbì sọ sallallahu alaihi wasallam ó ní oṣù muharram yìí àpè lóṣù ọlọ́run nítorí kíni nítorí àwọn iyì àti àwọn àpọ́lé tó wà ń bẹ̀ tọ́lọ́run bá fi sínú oṣù náà oṣù yìí ni miftahu sana òun ni kọ́kọ́rọ́ ilẹ̀kùn tuntun òun lóṣù tó ṣílẹ̀kùn ọdún tuntun wàfí i nasara allahu nabi yahu wakali mahu musa alayhi salam wọ́n wá ní ní àsìkò yẹn lọ́lọ́wọ́n bá la òjíṣẹ́ rẹ̀ ẹni tóun pẹ̀lú rẹ̀ jọ mọ́ sọ̀rọ̀ tí ò sí alàgàtà láàrin wọn tí ń jẹ́ Musa aleyhisalaam ó là á níbo ó là á lọ́wọ́ ìmáàmù eh, kafarati hmm. walimulehidin ìmáàmù aṣíwájú gbogbo àwọn kẹfìrí àti àwọn pòkì tó ga wájú ọlọ́run ìyẹn Fir'aun hmm. léyìí tí òun náà pè rẹ̀ ní ọlọ́run lórí ilẹ̀ hmm. ó dìde sọ ní anarọ̀ bókùnmọ̀lẹ́ àlà òun lọ́lọ́run bá yín ọlọ́run là á àsìkò yìí lọ́lọ́run la ànábì Musa alayhi salatu wa salam gbogbo ala wa mọ bítàn yẹn ṣe lọ kí Musa tó dé ní tí wọ́n ti sọ àsọ́lẹ̀ pé ẹni báyìí ń bọ̀ tí fìrànà náà sì ti múra pésẹ́ ibo ni ó gbà dé kábàá lọ kábàá bọ̀ ọlọ́ni ti tèmi ní ó ṣe àbùdí yùrídù àna ùrídù wàlá ayẹkùnù ilà má ùrídù ti tèmi ní ó ọlọ́ni àbí wọ́n ti torí ẹ̀ wọ́n ti pa bí seventy thousand ọmọkùnrin tó ti bẹ́ẹ̀ náà wọ́n bí Musa ọlọ́ni ìwọ tó olóòfẹ́ rí ni ìwọ náà ni ó tọ́ hmm, hmm. ó tún tọ́ tán ó tún dàgbà á tún gbéṣẹ́ lé lọ́wọ́ lọ lè jíṣẹ́ fún ọ̀rọ̀ yìí lọ bó ti lọ ó wá di pé ọlọ́run wá ṣe àsọ fún Musa ó ní o pé àwọn ọmọ Ísírẹ́lì tẹjọ wà nílùú yìí ẹ fi lúlẹ̀ fún wọn hmm. fìrànà tún ní sẹ́ àní òun ò ní gbàṣẹ́ kò ní lọ wọ́n wá tẹ̀lé àwọn fáá ó di pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n dé ibi òkun pupa fìrànà náà dé lẹ́yìn pàlà àwọn ọmọ títí ẹ̀ àwọn wá wò pé háà ìparun ló dé yìí wọ́n mà ti ń bẹ lẹ́yìn àwọn ah ọlọ́ni ṣé bẹ́ẹ̀ ni ọ̀dà Musa ó kí pé ọlọ́run ọlọ́run ni ìrẹ́ Musa n tó ṣe ni pé ọ̀pá ti ń bẹ lọ́wọ́ rẹ ìwọ ṣàfihàn odò tó bá ti na odò ọ̀nà ó là fẹ́yìn ọ̀nà ó là fún wọn kó sínú ẹ̀gbọ́n alámọ̀tàn yìí àmọ́ ìfẹ́ta fẹ́fà yọ́bẹ̀ ni pé nígbà tí Musa àtàwọn tiẹ̀ tí wọ́n bọ́ sódì kejì lọ́ntọ́ Fìràwọ́n náà ṣẹ̀ wà láàrin agbede méjì ọlọ́run wa ṣèdájọ́ lé lórí gbogbo wọn tẹ̀rí síbẹ̀ wọn parẹ́ síbẹ̀. anabi musa aleyhi salatu wa salam àyájọ́ ọjọ́ tí kíní ẹ̀ wá ṣẹlẹ̀ wá di ọjọ́ aṣúra hmm. wọn lánàbí musa aleyhi salatu wa salam àmọ́ wá gba àwẹ̀ ọjọ́ náà hmm. nítorí kíni wàkàdì sọ́mọ musa aleyhi salam hazali yam shukran lillahi azza wa jalla òun gbàwé ọjọ́ yẹn ọjọ́ aṣúra yẹn láti máa lè fi dúpẹ́ fọ́lọ́run ni ọba tó là lọ́ọ́ fìrọ́nà ọlọ́wọ́ tó là ní fìrọ́nà àti gbogbo oríṣiríṣi persecution oríṣiríṣi tí wọ́n ṣe fún wàlámà kàdámà nàbí madina gbàtànà muhammad sallam tó ń wá dé madina wàjẹ́dàlì yahuda yasumunahu ó rà àwọn yahudi àwọn jews tí wọ́n gba àwẹ̀ aṣúra faqala lahum ma hazali yam ah, ọjọ́ ìní irú ọjọ́ òlọ́jẹ́ alẹ́ ti nígbà táwọn bí wọn pé ọjọ́ tẹ̀ ń gbàwẹ̀ irú ọjọ́ òbó ló sì jẹ́ kọ́ọ́lù wọn sọ fún mi pé hadha yawmun azim ah, ọjọ́ ńlá lọ́jọ́ òní anjalahu musa anjalahu fi imusa wa qawmahu ọlọ́run ọba la musa àti àwọn ìjọ rẹ. ní àyájọ́ ọjọ́ náà wa agraka fir'auna wa qawmahu ọlọ́run tẹ fìràánà àti àwọn ọjọ́ títí ẹ̀ ó tẹ̀ wọ́n rí fasọ́mọ̀ u musa shukran ah musa wa ń gbà àwẹ̀ ni láti lè dúpẹ́ fọlọ́run wọn ní fanánù na súùmùhù àwa náà wá ń gba àwẹ̀ náà fakala sallallahu alayhi wa sallam anabi wa ni fanánù ahaku bi musa wa aula bi musa minkum musa wa a ní jù yín lọ a sì hmm. súnmọ́ jù yín lọ fasọ́mọ̀ wu rasulillah sallallahu alayhi wa sallam anabi náà wá gba àwẹ̀ ọjọ́ náà wa amara bi siyami ó sì tún pàṣẹ pẹ̀tọ̀ ẹ máa gba àwẹ̀ ọjọ́ yìí. Hmm àwọn tó wá tún ṣẹlẹ̀ láyàjọ ọjọ́ náà pọ̀ lóríṣiríṣi àmọ́ torí àsìkò kí mo lórí yìí. Hmm. ànábì wa tún pé àkíyèsí àwa mùsùlùmí pé ká jẹ́ kí tiwa yàtọ̀ sí titi wọn o hmm. nípa kíni àyè mọ ọjọ́ tó síwájú ká gba àwẹ̀ ọjọ́ náà hmm. àbí ọjọ́ tó bá tún tẹ̀lé kó fi yàtọ̀ sí títí tàwọn yahudi wọ́n máa jẹ́ tasuwa àti asura lànà bíbí lànà bíbí fi sọ níjọ́ náà lọ pé ah la'ishtu ila al-qadim láàsù mọ́nà tàṣọ́à ànábì ní tó lọ́n bá dá ẹ̀mí mi sí di ọdún tí ń bọ̀ ń gbà tàṣọ́à ń tún wáá fi aṣọra lé. náà lè Allahu sàjárí ikú àbá ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah gbogbo àlàyé tẹ́ ṣe pátápátá náà ló yé ọ yóò sì yé àwọn tí ń wò wá nínú àtẹni tó béèrè béèrè nípa tí à ń pè ní káyókáyó bàbá ní èdè wa náà ní káyókáyó àwa la sọ lórúkọ pé kọ́ mọ jẹ́ kayokayo ṣùgbọ́n nínú Islam gangan tí bẹ́ẹ̀ ní aṣura ìyẹn ní ọjọ́ kẹwàá oṣù Muharram Muharram náà ti bẹ̀rẹ̀ láti bíi tá a bá wo èní nísìnyí Muharram ti ń lọ bíi méje lé ní kọ́lọ́n dákun musa àgbàdo ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n já sọ̀pọ̀lọpọ̀ ọdún náà láyé ń jásí pé a ti bọ́ sínú ọdún tuntun ọdún àwa mùsùlùmí ọlọ́run musa jẹ́ kí a sọ̀pọ̀lọpọ̀ ọdún náà láyé tẹ́ ẹ bá wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí ńláńlá kọ́dà ní Lagos State Central Mosque àwọn náà ṣe ayẹyẹ ọdún náà tí wọ́n pe àwọn èèyàn ńláńlá láti wá bá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní olúwọlé ọgbà central mosque níbi táwa náà wà pẹ̀lú òwúrọ̀ ọlọ́run tó bá di ní àárọ̀ ọ̀la àwa náà máa ṣe yíde káàkiri gbogbo àdúgbò tí a máa fi polongo fáwọn èèyàn wípé aṣura ọdún wa ó tún dé o muharram ti dé o muharram ti dé o ọdún tuntun ti dé o kọlọ́n dákun kó sàgbẹ́dẹ́ nìkan kan pẹ̀lú ògbọ́n ṣàlà iléeṣẹ́ Orísun náà a lọ fi gbogbo ohun tó bá ṣẹlẹ̀ ńbẹ̀ a fi hàn yín tẹ́yìn náà padà máa rí bóyá títí ìjọ́ mẹ́jọ a máa sọ̀rọ̀ gbogbo ọba ṣẹlẹ̀ nù ìrìn àjò wa náà ní olúwọlé ọgbà central mosque lábẹ́ ìmáàmù wa fadilat sheikh sadala muhammad bello ọlọ́nà láàrọ̀ ọlọ́musa jàre wọn pẹ́ kọjá bí o ti jẹ́ lónìí fáfáni ẹ̀yin tẹ́ ẹ bá tún fẹ́ text ìbéèrè míì tẹ́ ẹ bá fẹ́ béèrè tẹ́ ẹ fẹ́ kábàá yín yànnà náà lórí ètò yìí ẹ text ìbéèrè yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three pẹ̀lú ògbó ọlọ́run tẹ́ bá ti text ẹ̀ lágbára ọlọ́run ṣáà làwọn afáwa wọn á máa yànnà náà fún wa wọn á dẹ̀ máa ṣàlàyé bó bá ti jẹ́ fún wa